ẹ súnmọ́ wọn létí aṣọ wọn mọ̀ bí wọ́n ṣe bá yín yanjú ẹ̀ ṣe ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn ọ̀ya ìkéde tó bá wà. a fẹ́ rí arákùnrin adéolú samuel lórí ọ̀rọ̀ owó ìgò minerals tó wà lárùn àti màmá abọ́ládé amastos owó yẹn kù twenty two thousand five hundred. ẹ yára yára ọjọ́ tí lọ ó ní fifty thousand ní lọ́ọ̀yà náà dẹ̀ ti pè afẹ́kọ̀yọjú níjọ́ mẹ́jọ kó sì kòwó dání a fi àsìkò yìí sọ fún kọ̀ǹtrátọ̀ mbachi fún iléeṣẹ́ nine mobile regional head lórí ọ̀rọ̀ mr rasaq ọlọ́kọ̀ tí wọ́n jẹ́ agent wọn trade agent south west wọ́n ní wọ́n jẹ́ àwọn olówó oṣù márùn-ún kí wọ́n yọjú sí wa lọ́jọ́ mẹ́jọ a àsìkò yìí pé mr ọláyínká lórí owó mọ́tò tó wà láàrin àwọn àti mr mọ́tò ọ̀ṣọ́ five hundred and fifty thousand káwọn náà yọjú sí wa lọ́jọ́ mẹ́jọ ẹ ṣe. a fẹ́ rí mrs yemisi adeoye àti promise túnmíṣe adeoye tí wọ́n ń gbé ní akala expressway ní ashipa road odòna eléwé ìbàdàn. Um, orúkọ tèmi ni akéwùgbà góòdù ọmọ akéwùgbẹrù àwọn èèyàn ní ká bá wọn kí iléeṣẹ́ fresh fm fún program ọ̀rọ̀ lẹ́yìn wọ́n ní àwọn love away their sorrow ẹlòmíì lóun rẹ́rìn ohun tí ṣubú lórí àga so irú ayọ̀ láàmú ànírí bànújẹ́ bó ṣe jẹ́ nìyà akéwògbà gold ọmọ akéwògbẹ̀rú lèmi jẹ́ fẹ́ni tó bá ní nǹkan tó fẹ́ bá wá sórí ètò yìí whatsapp nọ́mbà tèmi ni kẹ́ ẹ send message sí abádẹ̀rẹ̀ ní tó fẹ́ ran arábìnrin yẹn lọ́wọ́ mọ̀mọ́ tí ó ní ìpalára tí ọkọ rẹ̀ ò lè súnmọ́ mọ́ tó fi lè dà sí ta ti ń lọ sun ẹnu ọ̀nà mọ́sálásí 08 Early testing message sí mi náà tàbí na eh, account number princess zero zero five seven eight one eight one eight O. Oh. òun lè kẹ́ text message sí uh, eh, barista. nọ́mbà tèmi ni zero eight zero seven eight seven eight two one two one. Uh, Johnson. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three mo fi àsìkò dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi chairman bàbá bàbá dọ́tọ̀ Yínká Ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tu fún contribution wọn lórí oyè tí mo fẹ́ jẹ́ ẹ ò ní wálẹ̀ lálá mo fi àsìkò yìí kí Mrs Mary àfọ̀nì mo ti mẹ́sẹ̀gì alájà akíngbàgbò fún contribution yín lórí oyè tí mo fẹ́ jẹ́ ní next week ẹ ní wálẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero nine zero one four one two thirty four seventy three zero nine zero one four one two thirty four seventy three. ẹ bá pa account number yín lẹ́ẹ̀kan sí má bínú engineer account number one oh one fifty six thirty six. ẹ̀yin èèyàn eco bank ni ẹ bá ran màmá yẹn lọ́wọ́ ẹ̀yin náà ò ní ṣàìsàn o dókítà ẹ dágbére. a pàdé láyọ̀ ó dàbọ̀. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀tán Fresh FM 105.9 Ìbàdàn. Let's go. Fresh FM. Fresh FM 105.9 Ìbàdàn. Ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ìkànnì fresh one zero oh five point nine fm ilé ìtọ́kalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn ẹ̀kú déédé àsìkò yìí àsìkò tó ti tó fún kéde tá a ní fún ti sáà yìí ní báyìí ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹta ọdún 2022 tá a wà yìí ẹnìkan tó rúkọ rẹ̀ ń jẹ́ Ògúnmẹ́fun Káyọ̀dé ó kàn sí àgọ́ ọlọ́pàá ilé tó wà ní sanyo nílùú ìbàdàn ó lọ́ọ́ fi ọ̀rọ̀ tó wọn létí wípé bàbá òun torúkọ rẹ̀ ń jẹ́ ogunmẹ́fun abdulaziz ẹni ọdún mẹ́rìndínláàádọ́rùn-ún eighty six years bàbá òun ó jẹ́ ẹni tó mọ́ra díẹ̀ kò sì kọlà bàbá òun lè sọ èdè yorùbá lẹ́nu dáadáa pẹ̀lú èdè òyìnbó díẹ̀díẹ̀ ó kúrò nílé ọmọ òde rẹ́mọ nípínlẹ̀ ògùn òun ni bàbá lásìkò tí bàbá kúrò nílé ó wọ jàlámíà gold pẹ̀lú fìlà funfun lórí ṣùgbọ́n látìgbà náà wọn ò tí ì rí bàbá kó padà wọlé o gbogbo akitiyan láti ṣàwárí bàbá ọ̀hún pàbó ló ń já sí o ẹ jọ̀wọ́ ẹni yòówù tó bàbá kófìrí bàbá yìí bàbá tó rúkọ rẹ̀ ń jẹ́ Ògúnmẹ́fun Abdulaziz ẹni ọdún mẹ́rìndínláàádọ́rùn-ún eighty six years kódà kan kó kàn sí àgọ́ ọlọ́pàá eléyìí tó wà ní Sanyo nílùú Ìbàdàn tàbí kó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero seven three five two seven eight six three ẹ ṣé púpọ̀ èèyàn wa ò ní sọnù Fresh FM ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. ni kí Israẹli wa kó máa wí nísinsìnyí. mo ní ìbá má ṣe pé Olúwa tó wà pẹ̀lú tiwa àní kí ni kí Israẹli wa máa wí. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. Fresh FM lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. nípa àánú ọlọ́run la fi wà láyé tá a wà láàyè títí di àkókò yìí ó ní mo ṣe ń sọ pé ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. ìrìn àjò tá a fẹ́ rìn pọ̀ ẹ̀rí pa ti bẹ̀rẹ̀ látọ̀sẹ̀ tó kọjá bá a ṣe ń celebrate àwọn bàbá wa àti ohun gbogbo tá à ń yẹ̀wò nípa wọn láọ̀sẹ̀ tó kọjá mo sọ lórí bàbá wa Mósè Orímọládé lọ́sẹ̀ yìí màá sọ̀rọ̀ lórí bàbá àpọ́stélì Joseph Ayọ̀bábáọlá ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà náà ẹ mọ̀ pé ń ta sinmi lé orúkọ ńlá orúkọ tèmi ni pásítọ̀ ṣeun yewusi oníwàásù ìrìn àjò náà yá nìyẹn ẹ jẹ́ ká lọ gbàdúrà. tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì gẹ́gẹ́ bá a bá ṣe ń gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run gbogbo àgbáyé adúpẹ́ aṣọ ipò ṣe nítorí pé ó dára sí wa fún ọjọ́ ìsinmi tèmi adúpẹ́ Olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ní ti ẹ̀ṣẹ̀ ẹ̀mí mọ́ dáríjì mo á gbàdúrà fún gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi ohun tí mo fẹ́ dúró lé lórí nítorí pé mo rí pé tí àkàsò bá fara kanlẹ̀ kó fara kan lé kò sẹ́ni tó lè dìde ó tún fẹ́ gbàdúrà lé lórí ní ìrànlọ́wọ́ ṣùgbọ́n ìwọ tiẹ̀ kọ́kọ́ gba eléyìí dání nínú ìrìn àjò ẹ ní gbogbo ọ̀sẹ̀ yìí lórúkọ jésù mo ní wàá ríran lọ́wọ́ ẹgbẹ́ iṣẹ́ tí sọ́ọ̀lù tó fi ránṣẹ́ sáwọn èèyàn ẹni ó ní níwòyí ọ̀la ó ní ẹ ò rí ìrànlọ́wọ́ èmi náà wá kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ lórúkọ jésù kristi níbi tó ti ń retí ìrànlọ́wọ́ níbi tó ti ń retí ìrànlọ́wọ́ níbi tó ti ẹ̀ fọkàn ìrànlọ́wọ́ sí lórúkọ jésù nínú ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ lẹ́nì lórúkọ jésù wàá rí ìrànlọ́wọ́ mo gbàdúrà lórúkọ jésù ẹnikẹ́ni tí ìrànlọ́wọ́ rẹ̀ wà lọ́wọ́ ọwọ́ rẹ̀ bí olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà lẹ́ni gangan tí ẹ ní mo ní ọlọ́run ṣorí ìkẹwàá ó sọ fún kọ̀nẹ́líù ó tún fún kọ̀nẹ́líù láàdírẹ́sì ibi tí pétérù wà èmi náà sọ lórúkọ jésù kristi ti násáìtì ẹni tí ìrànlọ́wọ́ rẹ wà lọ́wọ́ rẹ lórúkọ jésù ilé rẹ mo lólúwa júwe ẹ̀ fún ẹ wò pé ṣó pọ́síbù ni ó tún fún kọ̀nẹ́lì lé àdírẹ́sì pé ẹ lọ sí jópa tẹ bá dé jópa jópa kọ́lẹ̀ ń lọ ẹ lọ sí ilé ọkùnrin kan tá à ń pè ní pétérù aláwọ̀ ó wá ní tẹ bá débẹ̀ kì ṣe pétérù aláwọ̀ lẹ̀ ń wá lọ ṣùgbọ́n símónì pétérù èmi náà wá sọ lórúkọ jésù níbikíbi tí ìrànlọ́wọ́ rẹ wà lórígun mẹ́rin àgbáyé ayé nínú ọ̀sẹ̀ yìí mo lólúwa darí ẹ lọ síbẹ̀ ẹ tún wo nǹkan tẹ̀mí mọ́ ṣe kí wọ́n tó débẹ̀ tẹ́ bá ka ìwé ìṣe àpòstélì orí kẹwàá yẹn kọ́tì ẹ̀ tó débẹ̀ ló ti lọ sọ fún pétérù pé àwọn èèyàn kan ń bọ̀ tẹ̀lé wọn ẹ wo ìsopọ̀ yẹn ẹ wo connection yẹn mo kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ connection táyé rẹ nílò ìrànlọ́wọ́ táyé rẹ nílò nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ó yá lọ gbà á kì í ṣe bẹ́ẹ̀ nìkan ló ti ṣe o ó ṣe nínú ayé obìnrin opó yẹn opó sáréfàtì ẹ ẹ gbọ́ nínú ìwàásù Jésù fúnra ẹ̀ ní Kristi sọ ó ní ṣe opó sáréfátì nìkan ló pó nílẹ̀ Ísírẹ́lì nígbà elija, tó túmọ̀ sí pé ẹni tá a rán ìrànlọ́wọ́ sí nìyẹn èmi náà sọ lórúkọ Jésù mo ní ìwọ gangan ni o ẹni tá a kọjú sí ṣe lóore nínú ọ̀sẹ̀ yìí níbikíbi tí ìrànlọ́wọ́ wà lórúkọ Jésù mo la taari ẹ̀ sí ẹ ẹ wá gbọ́ eléyìí ọwọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run lórúkọ Jésù mo ní yóò pàdé lára rẹ mo sọ lórúkọ Jésù láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí parí ọdún yìí mo lóòtú ṣaláìnírànlọ́wọ́ wàá rírànlọ́wọ́ ọba wàá rírànlọ́wọ́ ìjòyè wàá rìnà lọ́wọ́ ọkùnrin wàá rìnà lọ́wọ́ obìnrin mo sọ àfàìlà ọjọ́ bílẹ̀ bá ti ń ṣú tilẹ̀ mọ́ lórúkọ jésù wàá máa rí ìrànlọ́wọ́ gbà ìwé mọ́ sọ ó ní dávidi rí ìrànlọ́wọ́ ojoojúmọ́ gbà tí tó fi di ogun ńlá ọlọ́run mo sọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ìrànlọ́wọ́ ńlá tí wọ́n gan sọ pé a ah, àṣọ ọlọ́run ò gbàgbé mi lórúkọ jésù nínú ọ̀sẹ̀ yìí ó yá lọ bá pàdé ṣé ẹ̀rí ọkùnrin nínú ìwé johannu orí karùn-ún yẹn ni níbi tó jókòó sí ni òun náà sọ ó lóun ti wà lójú kan tipẹ́tipẹ́ wípé torí pé òun ò ní ìrànlọ́wọ́ ohun tí ò ní ìrànlọ́wọ́ ó lè mi ò lẹ́ni ṣùgbọ́n ibi tó wà nìrànlọ́wọ́ lọ bá èmi náà kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ níbi tó ogun ilé yín dẹ dúró sí níbi tí ogun ìran yín dẹ dúró sí mo ní níbi tá a gbàgbé ẹ sí yẹn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní ìrànlọ́wọ́ ṣàwárí rẹ̀ èmi náà mọ àìsàn tó dì ẹ́ mọ́lẹ̀ mo rán ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù mo ló wù ẹ́ sàn bóyá fiṣe ni o bóyá àṣàṣì ni o bóyá àbìlú ni o bóyá àìsàn tó wá láti ibi làálàá lásán ìwé mọ́ ni ó rán ọ̀rọ̀ rẹ̀ ó ló sì mú wọn lára dá ìrànlọ́wọ́ torí gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní pé a mú ọ lára ó da èmi náà lọ́nú ọ̀rọ̀ bí Kristi ṣe ń sọ ó ní gbé àkété rẹ kó o sì dìde ohun tá a rí ni pé lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ èmi náà wá sọ ogun ọjọ́ pípẹ́ àìsàn ọjọ́ pípẹ́ ìdààmú ọjọ́ pípẹ́ lórúkọ Jésù Kristi mo ní ó dàwátì lẹ́nìí ó tún rí mọ́ ẹ máa wà lálàáfíà o Mósè sọ fún àwọn Ísírẹ́lì ó ní ẹ wẹ̀yìn ológun Egypt tẹ́ rí ó lẹ́ẹ̀tún rí mọ́ láéláé èmi náà wá kéde mo ní gbogbo àyè àìní ìdààmú wàhálà àìnífọ̀kànbalẹ̀ àdágbé àdásọ àìlọ́kọ àìláya ló ń jẹ́ bẹ́ẹ̀ àìráláàánú aláìrìnrànlọ́wọ́ mo sọ lórúkọ Jésù láti ìsìn àti títí láéláé mo lóòtú rí mọ́ ọ̀nà ńlá fún ẹ o nígbà tí ọ̀sẹ̀ ibà máa parí lára àwọn tó máa gbégbá ọpẹ́ mo ló jẹ́ kan lára wọn bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. mo máa ń gbàdúrà pẹ̀lú àwọn èèyàn ní ojoojúmọ́ láàárọ̀ láàárọ̀ láti November oṣù kọkànlá ni mo ti ní ìrúsókè yìí tí mo dẹ̀ máa ń gbàdúrà fún gbogbo àwọn ènìyàn pátápátá tí wọ́n bá ti béèrè fún gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ ire òwúrọ̀ ni mo pè é morning blessing tí mo ti ń pray fáwọn èèyàn ní ojoojúmọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ pátápátá mo kí n kú oríire mo mọ̀ pé ẹ̀yin náà máa mọ̀ wípé iṣẹ́ tí Ọlọ́run ń ṣe nínú ẹ̀ pé iṣẹ́ agbára ni ṣùgbọ́n ẹ̀yin tí ẹ ti ń gbà tẹ́ ẹ̀ rí gbà mọ́ ẹ send request sí mi pé mi ò rí ìrè òwúrọ̀ gbà mọ́ àbí pé mo nídìí ìrè òwúrọ̀ gbogbo ẹni tẹ́ wá ẹ̀sẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ àbí tẹ́yìn náà fẹ́ máa gba àdúrà yẹn ṣùgbọ́n lórí whatsapp nìkan ni o ẹ má bínú kò easy láti máa pe gbogbo èèyàn láti máa gbàdúrà pẹ̀lú wọn ṣùgbọ́n lórí whatsapp nìkan ẹ kọ send message sí nọ́mbà yìí ẹ kọ nọ́mbà yẹn sílẹ̀ zero eight zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven ẹ kọ send message ẹ fi mí sí ire òwúrọ̀ tẹ́ bá tiẹ̀ ti send message lásán mo ti mọ̀ tó bá fi máa di àárọ̀ láago mẹ́ta òru kó tó dago márùn-ún message yẹn á ti wọlé ire òwúrọ̀ ni morning blessing. ẹ ṣe ń pè wọlé mo ti rí i pé ẹ ti confam nọ́mbà yẹn ṣùgbọ́n mi ní kẹ́ ẹ pè even gan whatsapp ni àwọn tó ń send message sí orí kíní message kò sí mo fẹ́ pé gbogbo èèyàn láti gbàdúrà fún wọn ẹ nílò àti pè kí ṣe nọ́mbà tí mo fi ń gba call nìyẹn ẹ kò send message lórí whatsapp ẹ fi mí sí ire òwúrọ̀. àwọn tó bá ti ń bá wa rìnrìn àjò lórí ètò yìí tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ bó bá ti ń dún bẹ́ẹ̀ yẹn ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn. látọ̀sẹ̀ tó kọjá mo wá ti bẹ̀rẹ̀ ohun tí mò ń sọ̀rọ̀ lé lórí ó ní àṣìṣe àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ló bínú lọ́sẹ̀ tó kọjá nígbà tí mo tọ́ka sí àwọn àṣìṣe kọ̀ọ̀kan tá a rí nínú ìtàn nípa bàbá wa Mósè Orímọládé ohun táwọn tá a sì ń tọ́ka sí tó ń ṣe ni pé ó ń tọ́ wa sọ́nà káà náà lè fi ṣe àdíyelé ayé wa ká lè gbé ayé wa lé láti fi kẹ́kọ̀ọ́ níbẹ̀. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bá a ṣe dá ìjọ Christ Apostolic Church sílẹ̀ tó túmọ̀ sí pé kì í ṣe tààràtà mo fẹ́ sọ̀rọ̀ nípa bàbá àpọ́stélì Joseph Ayọ̀ ṣùgbọ́n nípa ìjọ Christ Apostolic Church àbí mi ì wípé ìtàn ni wípé baba ọlá kọ́ dá Christ Apostolic Church sílẹ̀ tí wò bá tí ì mọ̀ kó yá mọ̀ lẹ́nìí nítorí pé kì í ṣe baba apostoli Joseph baba ọlá ló dá Christ Apostolic Church sílẹ̀ àwọn náà darapọ̀ pẹ̀lú wọn ni. ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ láti ọdún 1917 àwọn baba wa díò Odùbánjọ àwọn la lè sọ wípé wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nítorí pé wọ́n rí ìwé tract kan láti ìlú òyìnbó tí wọ́n pè ní idà ẹ̀mí the sword of the spirit ìjọ kan lórílẹ̀‐èdè amẹ́ríkà ló kọ ìwé yẹn tí orúkọ ìjọ yẹn ń jẹ́ faith tabernacle church ìyẹn lórílẹ̀‐èdè amẹ́ríkà ló kọ ìwé tí bàbá rí bàbá dẹ̀ ká wọ́n dẹ̀ rí pé àwọn ọ̀rọ̀ agbára tó wà níbẹ̀ wọ́n rí pé ó ga púpọ̀ púpọ̀ ohun tí a sì gbé ìwé yìí lórí ó the seven principles of prevailing prayer the seven principles of prevailing prayer. gẹ́gẹ́ bí bàbá wa olóògbé pásítọ̀ dí odùbánjọ ló jẹ́ pé wọ́n fẹ́ràn àdúrà púpọ̀ púpọ̀ àkórí yìí òun ló fà wọ́n mọ́ra tí wọ́n fi mú ìwé yìí nígbà tí wọ́n sì ka ìwé yìí tán wọ́n wá wò wípé àwọn lè ní nǹkan láti ṣe papọ̀ pẹ̀lú ìjọ orílẹ̀-èdè Amẹ́ríkà yìí eléyìí jẹ́ kí bàbá mú ìwé wọn gẹ́gẹ́ bọ́ ìjọ ọ̀mọ̀wé ènìyàn wọ́n dẹ̀ mú ìwé wọ́n sì kọ lẹ́tà sí ìjọ Faith Tabernacle ṣùgbọ́n nígbà tí bàbá wa olóògbé pásítọ̀ Odùbánjọ tó fi máa padà sí Ìjẹ̀bú Òde àwọn ń mú lọ láti lọ mú ìtàn ìyanu èyí tí wọ́n rí gbà wọ́n fẹ́ lọ ṣíà pẹ̀lú àwọn èèyàn nínú ìjọ ìyẹn ní Òde ní CMS Anglican Church ti Ìjẹ̀bú Òde nígbà tó débẹ̀ wọ́n ti bá wọn pé wọ́n ti dá ẹgbẹ́ kan sílẹ̀ ẹgbẹ́ òkúta iyebíye ẹ rí pé tàn yẹn ń jọra wọn níbi tí bàbá wa Mósè Múradé náà ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn náà dá ẹgbẹ́ aládùúrà sílẹ̀. ṣùgbọ́n àwọn yẹn sì wà nínú ìjọ CMS ti Ìjẹ̀bú Òde. ohun tí ìtàn sọ ni pé àwọn ọmọ ẹgbẹ́ yìí ti kóra wọn jọ pọ̀ nítorí ìtara sí iṣẹ́ ìránṣẹ́. àti fún iná ìsọjí àdúrà tí wọ́n fẹ́ kó máa jó láàrin wọn. ìtàn tiẹ̀ tún sọ pé ìránṣẹ́ Ọlọ́run kan lára àwọn ènìyàn yẹn wọ́n láwọn rí ìran wípé ìjọ CMS Anglican Church ó pín sí méjì. nínú ìran tí wọ́n rí òun ló wá jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n ṣé ẹ ti ń mu bẹ́ẹ̀ yẹn. ìtàn òfìgbà ọkàn sọ pé Olúwa sọ wípé kí wọ́n kóra wọn jọ àwọn nǹkan tó ń fa ìyapa nínú ìjọ nìyẹn kò sí ibi tí ìtàn ti sọ pé ọlọ́run ló ní kó kóra jọ ṣùgbọ́n wọ́n ní ìtara wọ́n sì kóra jọ pọ̀ láti máa gbàdúrà fún ìtẹ̀síwájú nígbà tí ìránṣẹ́ ọlọ́run àlí tó tún wá ríran nípa ti ìjọ èyí tí wọ́n wà àti ètò fẹ́ dá sílẹ̀ mo rò pé ó yẹ kí wọ́n lè gbàdúrà fún ìjọ ni kì í ṣe pé kí wọ́n tẹ̀síwájú nínú ẹgbẹ́ náà. gbogbo àná la máa dá sí i máa ṣe ojú òpó sílẹ̀ ṣùgbọ́n mo fẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ìrìn àjò tá a fẹ́ lọ́pọ̀ ṣáà wá tiẹ̀ lè sọ̀rọ̀ tí a lè yanjú ti Christ Apostolic Church lọ́jọ́ kan àgbà yìí wọ́n wá kóra wọn jọ pọ̀ lára wọn ni bàbá wa alàgbà JB Ṣadárè táwọn náà padà di pásítọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí nínú ìjọ St Saviour's Ìjẹ̀bú Òde ìyẹn ní ọdún 1918 ìdí nìyẹn nígbà tó di bí ọdún bíi mélòó sẹ́yìn tó mú ìjọ Christ Apostolic Church ṣe years tí wọ́n dá ìjọ náà sílẹ̀ 1918 to 2018. báyìí ni ọlọ́run gbé ìránṣẹ́ ọlọ́run obìnrin kan dìde gẹ́gẹ́ bí ìtàn ti sọ tí orúkọ wọn ń jẹ́ Sophia Ọdúnlámì tí wọ́n jẹ́ ìyá ààfin lẹ́yìn tó ṣègbéyàwó wa ni wọ́n wá ń pè wọ́n ní Mrs Ajayi. ìrìn àjò wọn tún wá jẹ́ kí ìrìn àjò náà kó yá àti kí iná ẹ̀mí mímọ́ àdúrà kó máa gbòòrò nínú ìjọ náà kì í tiẹ̀ tí kò tí ì dìjọ nínú ẹgbẹ́ náà ẹgbẹ́ òkúta iyebíye precious stone. bàbá wa ni wọ́n fi ṣe adarí ìyẹn pásítọ̀ Odùbánjọ nítorí ọ̀làjú àti gbogbo ìrírí wọn wọ́n wá ní àwọn ni kó máa ṣe adarí ẹgbẹ́ náà kó tó di pé ìtẹ̀síwájú wá bá bàbá wa tí iṣẹ́ tún gbé wọn lọ sí Èkó. nígbà tí bàbá wa lọ sẹ́kọ̀ọ́ wọ́n wá fẹ́ nǹkan wá fi Ìjẹ̀bú Òde ṣe ibùdó ti ẹgbẹ́ òkúta iyebíye tó wà nígbà yẹn wá ni wọ́n fi bàbá wa pásítọ̀ JB Ṣádáre Eṣinṣin Adé àwọn ni wọ́n wá wà ní orí ẹgbẹ́ náà yẹn níjẹ̀bú Òde. Èkó tí bàbá wa náà wà àwọn náà lọ ń darí láti Èkó gẹ́gẹ́ bí alábòjútó láti Èkó ṣé ẹ òkúta iyebíye nígbà tó wá di nineteen ní ẹgbẹ́ òkúta iyebíye wá darapọ̀ mọ́ faith tabernacle nígbà yẹn ni wọ́n wá change orúkọ kúrò ní ẹgbẹ́ òkúta iyebíye tó di faith tabernacle máa yọ bí mo ṣe mú lẹ́yọ kọ̀ọ̀kan ìtẹ̀síwájú ń tẹ̀lé ìjọ òkúta iyebíye kó tó di pé bàbá wa apọ́sítélì Joseph àwọn bàbá ọlá darapọ̀ ní ọdún 1928 ṣẹ́ẹ̀tìrì 1918 sí 1928 láti dá ìjọ Christ Apostolic Church sílẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n wà ní Faith Tabernacle ni bàbá apọ́sítélì lọ darapọ̀ mọ́ wọn wọn ti di Christ Apostolic Church látàrí ìwé tí bàbá wa Odùbánjọ kà ló fi darapọ̀ mọ́ Faith Tabernacle kì í ṣe wípé Olúwa sọ wípé kó darapọ̀ ṣe ti ń rí bí ẹgbẹ́ òkúta iyebíye ṣe bẹ̀rẹ̀ Olúwa kọ́ ló ní ó darapọ̀ mọ́ Faith Tabernacle wọ́n darapọ̀ nítorí wípé ìwé tí wọ́n kà àti reply tí wọ́n gbà láti Faith Tabernacle kò pẹ́ púpọ̀ tí àwọn ẹgbẹ́ òkúta iyebíye fi kúrò lábẹ́ ìjọfe tabanaku tí wọ́n fi lọ darapọ̀ mọ́ ìjọ mìíràn ní Canada tí orúkọ ìjọ yẹn ń jẹ́ Faith and Truth Temple Mission ìyẹn ní Toronto ní Canada nítorí pé wọ́n ní kí àwọn òyìnbó Faith Tabernacle kí wọ́n wá sí Nàìjíríà tí wọ́n dẹ́kọ̀ àti àṣemáṣe kan tí mo gbé mi lórí ètò yìí tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni Pastor Clark tó jẹ́ adarí ìjọ Faith Tabernacle tó ṣe tí wọ́n dẹ̀ ní kó ṣàtúnṣe tí ò ṣàtúnṣe ẹjẹ́ ní tiẹ̀ sọ ṣe bí inú tẹ̀ ló wà wọ́n lọ ṣe panṣágà ṣùgbọ́n ṣe mọ̀ pé Ọlọ́run kọ́ ló darí wọn síbẹ̀ nítorí pé ó wù wọ́n ni wọ́n ṣe dapò mọ́ Faith Tabernacle ṣe ń mú bẹ́ẹ̀ yẹn ìfẹ́ ọkàn wọn ni láti ní àsopọ̀ pẹ̀lú àwọn ìjọ nílùú òyìnbó kì í ṣe pólúwa ló pa á láṣẹ kò pẹ́ púpọ̀ tí wọ́n tún fi faith truth and temple mission sílẹ̀ tí wọ́n á darapọ̀ mọ́ ìjọ àpọ́stélì náà the apostolic church the apostolic church kan náà aródò tí CAC ṣàn kọjá tó sì dúró nìyẹn wọ́n ti kọ́kọ́ jẹ́ the apostolic church ṣé ẹ gbàgbé bí tá a ti bẹ̀rẹ̀ òkúta iyebíye Faith Tabernacle Faith and True Temple Mission kó tó ti pé wọ́n wá lọ jẹ́ the Apostolic Church ìjọ apostoli náà. a tún pa yín lẹ́rìn tí mo bá ní ìwé náà ni wọ́n tún kà ìwé the Apostolic Church ní Great Britain òun ni wọ́n kà níbí yìí àkórí ìwé hàn gẹ́gẹ́ bí ìtàn ti sọ òun ni riches of grace ìbùkún oore ọ̀fẹ́ látàrí ìwé tí wọ́n kà ẹ́ lọ́ba tún kọ lẹ́tà sí Great Britain wípé àwọn fẹ́ darapọ̀ àwọn ìjọ apostoli náà sì tẹ́wọ́ gbà wọ́n kíákíá ṣe é mọ àṣìṣe tó ti wà lọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run ìyẹn Pastor Clark tí wọ́n ní kó send àwọn òyìnbó sí Nàìjíríà tí ò sẹ́ẹ̀dì àwọn òyìnbó òyìnbó mẹ́fà ní ìjọ the apostolic church ní great britain ni wọ́n kó ránṣẹ́ sí orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní 1931 23 9 1931 ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún 1931 àbẹ́ẹ̀ rí pé yẹn dá ṣùgbọ́n nínú gbogbo ìrìn àjò tí wọ́n rìn yìí kò tí ì sí olúwa wí níbẹ̀ ó kọ̀ wù wọ́n láti darapọ̀ mọ́ àtijọ́ òkèèrè ṣe é ṣàǹbá mi nóòtẹ̀ ibi tá a sì ń lọ jìn lábẹ́ ẹ̀ ni wọ́n ti wá ṣe ìsìn ìfinijoyè àkọ́kọ́ ìyẹn ní fifteen eleven nineteen thirty one ní nọ́mbà fifty one molo ní Great Bridge ìyẹn nílùú Èkó ló ti ṣe gẹ́gẹ́ bí ìtàn ti sọ àwọn tá a fi joyè lọ́jọ́ náà àwọn ni bàbá wa Pastor JB Shadare ti Ìjẹ̀bú-Òde Pastor S.A. Mensah ti Kaduna Pastor G.M. Akoli. ti Zaria Pastor I.B. Akinyele ti Ìbàdàn àti pásítọ̀ SG Adégbóyèga ìyẹn ti èbúté mẹ́ta nílùú Èkó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí ti sùn torí pé Olúwa ti gbà wọ́n sókè. kò mà tún tán síbẹ̀ oríṣiríṣi orúkọ ní ìjọ yìí lò tó wá di Christ Apostolic Church lára àwọn orúkọ tí ìjọ yìí lò Nigerian Apostolic Church níbikíbi tẹ́ bá ti rí Nigerian Apostolic Church ẹ mọ̀ pé ara omi tó ṣàn kọjá àbí tí CAC ṣàn kọjá ń bẹ̀ yẹn United Apostolic Church àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá sọ pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá èmi èrò ní tèmi dẹ̀ ni ohun tó jẹ́ kí ìrìn àjò yẹn pọ̀ bẹ́ẹ̀ yẹn ni pé kì í ṣolúwa ló ń darí àwọn ń darí gẹ́gẹ́ bí ẹ̀wù àti bó ṣe wù wọ́n kó tó wá di pé ní ọdún 1943 tó fi orúkọ ìjọ náà sílẹ̀ gẹ́gẹ́ bí Christ Apostolic Church ní ọdún 1943 nọ́mbà 147 lábẹ́ òfin ti ọdún 1924 ni wọ́n fi ṣe registration tòrọ pọ̀lọpọ̀ máa ń wò pé ṣe bí nineteen forty three ni wọ́n rẹ́gísítà CAC báwo lọ ṣe wá sọ pé àwọn ṣe hundred years ní twenty eighteen bó ṣe jẹ́ nìyẹn wọ́n lọ ka kàlẹ́ndà látẹ̀yìn ni láti òkúta iyebíye. bàbá tó fi ṣe alábòjútó gbogbogbò àkọ́kọ́ fún ìjọ àpòstélì ti Kristi ní bàbá wa pásítọ̀ Dio Odùbánjọ ṣé ẹ gbàgbé páwọn náà ni wọ́n jẹ́ alákòóso fún ẹgbẹ́ òkúta iyebíye. tí ààrẹ àkọ́kọ́ fún ìjọ Christ Apostolic Church tó jẹ́ pásítọ̀ IB Akínyẹlé tó jẹ́ pé wọ́n padà wá jẹ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. ẹni tó sì jẹ́ ajínrere gbogbogbò kìíní ti ìjọ Christ Apostolic Church òun ni bàbá àpọ́stélì Joseph Ayọ̀ babalola. Fresh FM lẹ ti ń gbọ́ wa fún gbogbo àǹfààní ẹ tó ẹ̀sẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa a lọ síwèé ìtàn wo ni láti wo àwọn nǹkan kan àtàwọn nǹkan kan nípa àwọn bàbá wa tó ti lọ. lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí ìjọ kérúbù àti séráfù ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a wà nínú ìjọ Christ Apostolic Church. mo rò pé tí ń mú lẹ́yọ kọ̀ọ̀kan ṣá máa lè parí ti CAC lẹ́nu ẹ jẹ́ á parí ẹ̀ tó dáwọn ìrìn àjò tá a fẹ́ rìn pọ̀. lórí awuyewuye tó wà nípa ìgbéyàwó bàbá àpọ́stélì Joseph àwọn babalọ́lá ẹ̀jẹ̀ amúyẹ̀ sì kejì àjẹ́ ní ìyàwó babalọ́lá o ìyàwó babalọ́lá burú o ìyàwó babalọ́lá ṣe bákan o ìyàwó babalọ́lá ṣe bákan nígbà tá a wá ṣèwádìí tá a rìn jìnnà lé lórí gbogbo àwọn tó súnmọ́ bàbá àpọ́stélì ni wọ́n sọ pé màmá dáa wọ́n níyàwó bàbá àpọ́stélì dáa pé wọ́n dẹ̀ jẹ́ ẹni tí ó ní ìrẹ̀lẹ̀ wọ́n sì jẹ́ obìnrin rere nílé ọkọ wọ́n ní ṣùgbọ́n bàbá ti gbé iṣẹ́ ìrànṣẹ́ ju bó ti yẹ lọ wọ́n gbé iṣẹ́ ìrànṣẹ́ ju ilé wọn lọ pé bàbá ò láǹfààní láti dúró sílé àyìn ọlọ́run fún gbogbo àwọn social media èèyàn lè pe ọkọ ó lè pe ìyàwó báyìí ó tiẹ̀ lè tún ṣe fídíò pé ẹ jẹ́ ń wojú yín wọ́n ní lákòókò ògbà yẹn kò sírú nǹkan bẹ́ẹ̀ yẹn tí bàbá àpòstélì bá lọ wọ́n lè lọ lóṣù mẹ́fà kí wọ́n bá tún dé báyìí nígbà tó bá dé gbogbo èrò tún ti kún inú ilé wọ́n ní bàbá tún lè jáde lọ́jọ́ kejì wọ́n ti ẹ̀ sọ ẹjọ́ kan wọ́n ló serious nígbà tí bàbá dé tíyà sọ pé kí ló dé látijọ́ ẹ̀ wọ́n ti bàbá wọlé bàbá ti mọ̀ pé táwọn bá tún máa gba ẹnu ọ̀nà jáde ìyá ò ní gbà bàbá dẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ bàbá wa fojú wíńdò jáde ṣé bẹ́ẹ̀ tó sì fojú wíńdò jáde ó yẹ kó tètè darí dé wọ́n lọ́sẹ̀ mẹ́ta ni bàbá lò ẹ wò ó èèyàn wa tó bá di ẹ jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sẹ́ka ìpolówó ọjà mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ jẹ́ á lọ sẹ́ka ìpolówó ọjà náà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. máa lọ rárá máa lọ sùn ẹgbẹ́ yẹ́yẹ́ thirty twenty mo béèrè mẹ́ta kà béèrè mẹ́ta thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn yeye thirty twenty. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó MTN rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ Sunday láwọn ìkànnì Fresh FM èyí ó fún ọ láǹfààní láti mọ̀ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pé thirty twenty lójú òpó MTN rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùnwó ta bua alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí. Prophet P.F. Owa celebrates fifty three years in ministry hallelujah. ọdún mẹ́rin náà ti ń lọ́rùn All roads lead to Christ Revival Miracle Church on March 26 for the 53rd ministerial anniversary of Reverend P.F. Forward's call into ministry. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú nínú ìrìn àjò ọdún mẹ́tàléláàádọ́ta ti iṣẹ́ ìránṣẹ́ wòlíì P.F. Ọwá ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run jẹ́ olóòótọ́ sí wa. Mo mọ̀ pé mi wá o. Also featuring at the anniversary celebration is the dedication of the church auditorium. Father of the day is former President Olusegun Obasanjo, GCFR, GCON. Special guest of honor, the executive governor of Oyo State, Engineer Oluseyi Makinde. Guest preacher, Reverend Samson Ayokunle, President, Christian Association of Nigeria. Venue, Christ Revival Miracle Church behind St. Luke's College, Molete Ibadan. Date, Saturday, March 26, 2022. Time, 10 a.m. The 53rd ministerial anniversary of Reverend P.F. was called into ministry. It could only it have been God. Jesus is Lord. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. zero zero three two three two Zero zero three two three two one zero five nine. Zero zero seven seven seven seven one zero five nine. Plus two zero nine two two two one zero five nine ohun àkọ́kọ́ ìkejì ìkẹta àti mẹ́rin. hello. ẹ kálẹ̀ sà. ẹ yí ohun tẹ fi ń gbọ́ wá sílẹ̀ ta ló ń pè ibo lẹ ti ń pè wá. mo ti pa. yes sir. mo ti pa ṣẹ́gun láti àpáta. yes sir. Ah, ẹ kú ṣe olúwa bàbá. olúwa ń ṣiṣẹ́ sà such a fantastic program yes ṣẹ́rí ẹjọ́ bó ṣẹ́rí bàbá tẹ̀ ń sọ nípa ẹ̀ ṣẹ́rí ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan mo fẹ́ fàyọ ṣẹ́rí gbogbo story gbogbo téèyàn bá information téèyàn bá ń gather in this age oftentimes they are modernized stories tọ́tí eh, tọ́tí doctor àwọn story tẹ bá ń kọ story tó àwọn akin àwọn ògbómọ́lá àwọn kọ̀ọ̀kan bẹ́yẹn náà wọ́n ti wọ́n ti wọ́n ti fine tune àwọn kọ̀ọ̀kan bẹ̀ tó yẹ pé packaging generation ṣẹ́rí bàbá bàbá tá à ń sọ gbà yìí àpòsọ ayọ̀dúnlé abalọ́lá ẹ̀ sà ẹ jọ sà nkọ́kọ́ mi fẹ́ kẹ́ ṣe ẹ má sọ pé ó gbéṣẹ́ yẹn kò jà nọ́mà bàbá yẹn obìnrin kan wá mọ́ buhala mọ́ the fact of the story ọmọ sí èsì sí èsì mo déyìí sí mo fi mọjọ orí mi mo ṣe wà. bọ̀sẹ̀ rí kí modern day bá ti dé pákéjì ìtìjú kọ́ má sọ pé ìyàwó bàbá ẹ wo ṣe rí <laughs> ṣe rí iṣẹ́ yẹn wọn ò gbójú wọn fàrọ̀ bàbá yẹn dẹ̀ dojú ẹ̀yìn bọ̀ obìnrin lè máa wá more attention but in modern days wọ́n máa ń ẹ̀wọ̀ ẹ má jà sojú bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ gbọ́ yẹn ah! nǹkan tẹ́ ẹ gbọ́ yẹn sà ah! ṣé ẹ̀mí mímọ́ confam ẹ̀fẹ́ yìí ṣọ́lọ́ ń sọ fún yín ah, pé nǹkan tí wọ́n sọ nípa ìyàwó babalọ́lá. àwọn tí gbogbo wa jọ mọ gbà yẹn ni èyàn ò lè fìdí múlẹ̀ pé bó ṣe jẹ́rìí. ok. àjọwọ́ bẹ̀rẹ̀ sẹ́rí ó bá ìta nígbà tó yá ní ṣèdẹ́nà ara ní ìtàlẹ́ ìṣòro kí bá ṣe ní mọ́tógbàmù tó gbẹ̀yìn téèyàn bá bí náà ní mọ́mú ta so ẹ má ní nǹkan fẹ́ but mo mọ̀ pé mo máa ń gbọ́ a stories èèyàn bí ṣe jẹ́ pé modernize wọ́n ti wọ́n ti dọ́pẹ́ wọ́n ti kó lè pàtó kó lè meet for the torí ẹni yẹn the personality to find to buy ṣùgbọ́n ok ẹ jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ yín sà ẹ jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ yín inú mi dùn pé ẹ ogun ẹ̀ ṣé gbogbo ìrìn àjò ìyìn rere tí bàbá ń lọ ló mú ìyàwó wọn lọ even of recent àwọn tó lọ sí ìgbọ̀n lè mú gbogbo wọn lọ́nà wọn lè. ṣé bàbá bízì ní tòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ káàtì ẹ̀ ni wọ́n doctor story yẹn ah, láti lè sọ pé mo ń gbọ́ yín sà. iṣẹ́ yẹn ṣé bóun ló ṣe ń fọhùn dè ní òun ló ṣe in fact bàbá yẹn gan ọ̀rọ̀ ẹ̀gbọ́n ṣòro sọ kí ọmọ àti lọ ṣe lọ ṣe ìdọ́là àná tí yẹn bọ̀ bàbá yẹn ó gbójú ẹ̀yìn. sóbìnrin ní ìdàtẹ́ńṣàn ẹ̀ ló sà sóbìnrin ní ìdàtẹ́ńṣàn àbí ò ní ìdàtẹ́ńṣàn nínú ìṣẹ́rí tí ìṣẹ́rí tí ohun tó náà bá gbélé yín lọ́wọ́ tí oògùn bá lágbára àgọ́ tó náà fẹ́ kẹ́ lò ṣẹ́rí èṣù lè gba ọ̀dọ́ gan tí mo ti rí dáadáa ni o. àní pé wọn máa wá pé kẹ máa kẹ wọn máa lo bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ó lè jẹ́ bí ijọ́ méjì mẹ́ta lẹ̀ ráyè fún dáadáa láàrin ọ̀sẹ̀ wọn àgbà yín ni ẹ̀ níyà èṣù olùsí. ó náà mo sọ ẹ ló sà mi ìmọ̀ babalọ́lá ah. ìwádìí tá a ṣe ni tá a bá fún gangan ní fúnkúfún ó lè fohùn kóhùn mo mọ̀ pé obìnrin wà nílé ẹ̀yìn náà ah, àkókò ò sí ó wá dùn mí pé ẹ káwọn èèyàn ẹ má wọrí olúwa lọ́wọ́ tó bá tún dọjọ́ iwájú a tún máa máa sọ̀rọ̀ lé lórí god bless you sir. Mm. ẹ ti ṣe olúwa you so ẹ̀yin èèyàn wa nílé tí kristi ò bá tí ì dé a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ a tún máa lọ sínú ìtàn ẹlòmíì ohun tí mo kọ̀ fẹ́ òun ni pé ẹ ṣàmọ̀ yìí pé Jésù òde ní ọjọ́ kan ohun gbogbo a nínú ìtàn àwọn bàbá ẹ̀ doctored or not doctored bóyá wọ́n tún ṣe wọ́n ẹ ṣàjẹ́ká kẹ́kọ̀ọ́ nínú gbogbo ẹ̀ Olúwa ràn wá lọ́wọ́ ẹ̀mí mò ní fi wá sílẹ̀ nọ́mbà tèmi zero zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six God bless you all. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òru ṣàràfàjì ni mo tún ti dé fresh fm one oh five point nine Nani ní òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú kọlọ̀ lánàá bí mo hàn mọ́. ìlàlí àmà mọ̀ inṣàlá ìlàlí àmà mọ̀ inṣàlá àwa tá à ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa ní fresh fm one oh five point nine nínú oṣù ramadan ẹ yọjú sí alága ìgbìmọ̀ ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní fresh fm ilé orin music house challenge ìbàdàn tàbí kí ẹ pè sí nọ́mbà yìí zero eight zero two three two five five one zero nine àti zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmọ́ inshallah. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. fàrẹ́sì bàbá erékù sẹ́ńtà níbẹ̀ ni orí èṣù ti ń fà fàrẹ́sì bàbá sẹ́ńtà níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú prophet pf ọwa celebrates fifty three years in ministry hallelujah. ọdún bẹ́ẹ̀ tí ọlọ́run bá ọ̀tọ́rọ̀ mi kì í. All roads lead to Christ Revival Miracle Church on March 26 for the 53rd ministerial anniversary of Reverend P.F. Fowler's call into ministry. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú nínú ìrìn àjò ọdún mẹ́tàléláàádọ́ta ti iṣẹ́ ìránṣẹ́ wòlíì P.F. Fowler ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run jẹ́ olóòótọ́ sí wa. Gbogbo ọgbẹ́ mi wá o. Also featuring at the anniversary celebration is the dedication of the church auditorium. Father of the day is former President Olusegun Obasanjo, GCFR, GCON. Special guest of honor, the executive governor of Oyo State, Engineer Oluseyi Makinde. Guest preacher, Reverend Samson Ayokunle, President, Christian Association of Nigeria. Venue, Christ Revival Miracle Church behind St. Luke's College, Molete Ibadan. Date, Saturday, March 26, 2022. Time, 10 a.m. The 53rd ministerial anniversary of Reverend P.F. was called into ministry. It could only We have been God. Jesus is Lord. Wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lédè ńbàdàn ẹ máa bá wa ká lọ. ní orúkọ jésù kristi. in the name of jesus christ. bàbá wa ti ń bẹ ilé ọ̀run. our father in heaven. a tún yìn ọ́. once again we praise you. ọpẹ́ yẹ ọ́. you deserve praising. torí. cause through you. nípasẹ̀ rẹ ni a fi wà láàyè. we are alive. a sì wà wà láàyè fún ọ. and we are alive for you. ǹjẹ́ lónìí olúwa. Lord today. jẹ́ kí ọpẹ́ kó gba ẹnu wa kan. let our heart be filled with thanksgiving. ẹ̀mí ọpẹ́ kó bà lé ẹnìkọ̀ọ̀kan yín. the spirit of thanksgiving may abide with every one of you. ní orúkọ Jésù ni mo gbàdúrà. in Jesus Christ's name I pray. amen. amen. lónìí mò ń bá yín sọ̀rọ̀. today I speak with you. nípa yíyìn Ọlọ́run. about praising God. nípa mímoore Ọlọ́run. in appreciation imitating the goodness of God. David jẹ́ ọba tí inú Ọlọ́run dùn sí lọ́pọ̀lọpọ̀. David was a king that God was delighted in so much. Kò sì sí nǹkan méjì tí Ọlọ́run fi fẹ́ràn rẹ̀ ju pé ó mọ bá a ṣe ń fi ìmoore Ọlọ́run hàn ó sì mọ bá a ṣe ń fi ìyìn fún Ọlọ́run. God loves him so much simply because he knows how to appreciate God and give praises to God Almighty. Psalm 103, verses one and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 ó ń bí ọlọ́run nínú jù lọ òun ni pé kéèyàn máa rántí láti máa fọpẹ́ àti ìyìn fún orúkọ mímọ́ rẹ̀. One of the sins that provoke God so much is for one not to acknowledge the benefits of God in his life. ẹ wo ibi tí a kà yìí. Look at where we have just read. David sọ pé fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi. David said bless the Lord o my soul. láti fi ìbùkún fún túmọ̀ sí pé ká yìn. To bless the Lord. Lord means for you to praise him. Sáàmù yìí fi ìdúpẹ́ àti ìyìn sí Olúwa hàn nítorí àǹfààní àti ìbùkún tí ó fi hàn fún àwọn ènìyàn rẹ̀. This psalm is showing the blessing and thanksgiving unto God as a result of the benefits of God to his people. A kò gbọ́dọ̀ gbàgbé oore Ọlọ́run sí wa. We must not forget the goodness of God unto us. Bá a bá kùnà láti máa dúpẹ́ ní nítorí àwọn ìbùkún rẹ̀ tí ó tú dà sí wa lórí a jẹ́ aláìmoore jùlọ àti onígbéraga ènìyàn. If we fail to acknowledge all the benefits and goodness of God in our life, then we are ingrate. ìkìlọ̀ nípa gbígbàgbé Olúwa ọlọ́run rẹ. warning about forgetting the Lord your God. nínú ìwé Deuteronomy eight verse twelve to fourteen kí ìwọ kí ó má bàa jẹ yóò tán kí o kọ́ ilé dáadáa kí o sì máa gbé inú rẹ̀. The book of Deuteronomy chapter eight from verses twelve. Lest when thou hast eaten and art full and hast built goodly houses and dwelt therein. Àti kí ọ̀wọ́ ẹran rẹ àti agbo ẹran rẹ kó máa pọ̀ sí tán kí fàdákà rẹ àti wúrà rẹ pọ̀ sí àti kí o gbogbo tí ìwọ ní pọ̀ sí. Verse fourteen wípé nígbà náà ni kí ọkàn rẹ wá gbé sókè ìwà sì gbàgbé olúwa ọlọ́run rẹ tó mú ọ látilẹ̀ Íjíbítì jáde wá kúrò ní oko ẹrú. and from verse thirteen it says and when thy herds and thy flocks multiply and thy silver and thy gold is multiplied and all that thou hast is multiplied then thy heart be lifted up and thou forget the Lord thy God which brought thee forth out of the land Egypt from the house of bondage. ohun tí ó máa sábà máa ń fa ìmoore tàbí kí ènìyàn gbàgbé oore ọlọ́run òun ni ìgbéraga àyà. What normally makes one to forget God and forget his benefit is as a result of the pride of heart. irú rẹ̀ ni èyí tí ó ṣẹlẹ̀ sí eskaya ọba lẹ́yìn ìwòsàn rẹ̀. This is exactly what happened to Hezekiah the king after his healing. ọlọ́run sì bínú sí i and God was annoyed on him. ẹ jẹ́ ká ka èyí nínú èkejì kírónìkà orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. we can read this in the book of second chronicle chapter thirty-two verse twenty-five. ṣùgbọ́n iskaya kò sì tún padà san gẹ́gẹ́ bí oore tí a ṣe fún un nítorí tí ọkàn rẹ̀ gbéga nítorí náà ni ìbínú ṣe wà lórí rẹ̀ lórí juda àti lórí jerusalem. the second chronicle chapter thirty-two verse twenty-five but hezekiah rendered not again according to the benefit done unto him. For his heart was lifted up. Therefore, there was wrath upon him and upon Judah and Jerusalem. Bó o bá mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ yẹn ni àìmoore Ọlọ́run mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ lónìí kí ó má bàa jẹ́ pé ó fìbínú Ọlọ́run ṣeré. If you have not known it as a sin before, henceforth regard it as a sin that in gratitude, not appreciating the goodness of God in your life life is a sin. dávidi nínú psalm ninety two verse one ó ní ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa àti máa kọrin sí orúkọ rẹ̀ ọ̀gá ògo. the book of psalms psalm ninety-two verse one it says it is a good thing to give thanks unto the lord and to sing praises unto that name o most high. ìgbà tí a sì wá wo ìwé fílípì orí kẹrin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 ayé ṣé nípa agbára rẹ tàbí nípa ọgbọ́n rẹ ni ohun gbogbo ṣe wà bó ṣe wà nínú ayé rẹ tí ó sì dára fún ọ yìí. everything that God has done to you that you have achieved a lot of successes that God has granted you is it by your wisdom or your ability or power that have made you to achieve all these things.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 fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. bless the lord o oh my soul and forget not all his benefits. olúwa ti ránṣẹ́ sí ọ lónìí. the lord has sent a message to you today. tó o bá ń fẹ́ kí ire rẹ̀ ó di púpọ̀ bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. if you want your blessings to be multiplied continue henceforth to offer thanks to God. bí ọ̀rọ̀ rẹ bá gba èyìn kó máa yìn. if your matter deserve praising start to. bí ọ̀rọ̀ rẹ bá gba láti máa kọrin yìí sí Ọlọ́run bẹ̀rẹ̀ sí yìn. if your life deserves singing songs of praises to God do it. torí kò sí ọ̀nà mìíràn tí o lè fi mú inú Ọlọ́run dùn ju èyí lọ. because there are no other ways through which you can motivate God and make God to be happy other than this way. As part of events marking the 53 years of Reverend PF4 in ministry, a three-day revival, a one-day praise night, and a one-day ministers conference we hold from Monday, March 21 to Friday, March 25, 2022, with the theme "Looking unto Jesus," the power-packed revival which holds on on March 21, 22, and 23 at 4 p.m. daily will feature Reverend Carl Axel Menzoni, Reverend Vincent Ojuku, Pastor Wale Babatunde, Pastor Dr. Yinka Olugunshua, Reverend Noah Adeosun, and the host, Prophet P.F. Owa. On Thursday, March 24, the Loaded Praise Night of Music Ministrations will hold at 10 p.m. As Iron Sharpens Iron, a special ministers conference for founders, leaders, and workers from all churches will hold on Friday, March 25, time 9 a.m. to 12 noon the 53rd ministerial anniversary of Reverend P.F. Owa's call into ministry. It could only have been God. Jesus is Lord. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ọlọ́run ìsírẹ́lì wọ lọ́ba o. God of Israel you are the king. ǹjẹ́ mo fi gbogbo àwọn ènìyàn mi tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí lé olúwa lọ́wọ́. I commit all my listeners of this word of God into your hand O Lord. gbogbo ẹ̀mí àìmoore. all the spirit of ingratitude. àìmọ̀ bá a ṣe ń yin ọlọ́run. not knowing how to praise God àìmọ̀ bá a ṣe ń dúpẹ́. not know how to give thanks. ẹ̀jẹ̀ Jésù kó fagilé nínú ayé yín. the blood of Jesus to cancel them in your life. agbára láti máa rántí oore Ọlọ́run. the power to remember the goodness of the Lord. jẹ́ kó bàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. may abide with each and every one of us. jẹ́ kí o wọnú ayé àwọn tó ń gbọ́rọ̀ mi. may he enter the life of all my listeners. ní orúkọ Jésù kí ọ̀rọ̀ yín kí o dayọ̀. in the name of Jesus let your matter turn to joy. ǹjẹ́ mo gbàdúrà fún ilé iṣẹ́ fresh fm. i pray for this station fresh fm. ẹ̀mí ọpẹ́ àti ìyìn kò ní dáwọ́ dúró nínú iléeṣẹ́ yìí the spirit of thanksgiving and praises will not cease in this station forever. àti nínú ayé ẹ̀yin olùgbọ́ mi. and in the life of all you my listeners. ògo ni fún ọlọ́run lókè ọ. glory be to God. jésù olúwa jesus our lord. àmín. amen. ọlọ́run ṣetán láti yà ọ́ lẹ́nu. God is ready to surprise you. nígbà tí o bá bẹ̀ sí ń dúpẹ́. when you start to offer thanks to him. tó o sì bẹ̀ sí yin ọlọ́run lọ. I start pressing him. Ní orúkọ Jésù, mo gbàdúrà fún ọ. In Jesus Christ's name, I pray for you. Thanksgiving will not depart from your mouth forever. Glory be to God. Yes, Olúwa In Jesus name our Lord. Amen. Amen. ni P.F. Ọwa. The preacher of this message to you is evangelist and prophet P.F. Ọwa. Ẹ Call the man of God on this phone line. zero eight zero three three two, three, four, two,